إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أطمى تسواجه لري دلق تنو أصول السنة تتي الإمام أحمد ابن أنبل rahimahullahu ta'ala ọ̀fà ń ṣàlàyé fún wa wọ́n ní wọ́n kùrán kalamullah al-kùrán kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní wa laysa bi makhluqin kò kí ń ṣe ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní kò kí ń ṣe ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kí ni ìtumọ̀ eléyìí tí ó sí tàbí ṣùgbọ́n ń bẹ́ òun ni wípé alkur'an ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó pè é lọ́rọ̀ ọlọ́wọ́ba ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wa in ahadun minal mushrikina istajaraka fa ajiru hatta yasma kalam Allah súnmà abúlégì mọ́nà kíyàn kanú àwọn almushrikun àwọn ẹlẹ́bọ tí ó bá wá láti kókò dáàbòbò ohun kò gbàmù sọ́dọ̀ ọlọ́run bá ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam fa'ajiruhu gbà sọ́dọ̀ hatta yasma' kalam Allah tí è gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba súnmọ́ abúlégio mọ́nà jẹ́ kó rí ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ìtumọ̀ eléyìí kò ní pé alkùrán kàlámùlá ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni torí pé ọlọ́wọ́n ọba ní fàájìlú hatta yasma kàlámùlá fún ní ìdáàbòbò bá sọ́dọ̀ hatta yasma kalam Allah tí gbọ́rọ̀ ọlọ́wọ́ bá bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ní ààyè tó pọ̀ nínú al-Qur'an ọlọ́wọ́ jẹ́ ká kan wọ́n ní ọlọ́wọ́ bò kí ń sọ̀rọ̀ eléyìí àdìọ́kàn ni ọ̀rọ̀ burúkú ni kí ló fà tó ń sọ pé ọlọ́wọ́ bò sọ̀rọ̀ ò ní pé wọ́n kọ̀m̀pìẹ̀ mara wọn ní pé àwọn ń sọ̀rọ̀ ìgbà kan ló dẹ̀ ń bẹ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ sísọ ó nígbà tí ó wà ìgbà tí ó di nǹkan téèyàn ń ṣe ó túmọ̀ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ nìyẹn àsìkan wà tí yàn ṣe kí ní tó ń sọ̀rọ̀ so tàbá sọ yí pé Allahu subhanahu wa ta'ala náà ń sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ó máa lásìkò ìgbà kan tó ṣe pé kò kì í sọ̀rọ̀ tàbí tí ó sọ̀rọ̀ rárá so ìyẹn dẹ̀ ní hulul hawadi ó túmọ̀ sí pé ọlọ́wọ́ ọba náà wà subject sí àwọn event kò lè kí ọlọ́wọ́ ọba kó wà subject sí àwọn event tó yẹ pé àwọn ìṣẹ̀lẹ̀ yóò máa ṣẹ lórí ọlọ́run ọba torí pé òun ló dá gbogbo nǹkan torí eléyìí wọ́n wò pé ọ̀nà táwọn lè fi fọ ọlọ́run ọba mọ́ oníkáwọn sọ yí pé la yatakallam ọlọ́run ọba kì í sọ̀rọ̀ so wọ́n wá kọ́ àwọn oríṣiríṣi agúmẹ́ntì kalẹ̀ látara eléyìí àwọn àfá wọ́n pè wọ́n ní ulama ul kalam àwọn àfá ọlọ́rọ̀ àbí ahlul kalam àwọn tó ṣe pé káṣá máa ágíù ágíù ágíù wọ́n fi tó ń bẹnu alkùránì lẹ́ wọ́n fi tó ń bẹnu súnnà anábúwa muhammad sallallahu alaihi wasallam ó fi lẹ́ ìròrí ọpọlọ argument tí ó wúlò ní wọ́n máa mú wá argument yẹn ààrẹ náà torí pé ọ̀rọ̀ sísọ yìí minal hawadif lára àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ ní so arọ́bù ni nǹkan tí ó wà báyìí tó ṣe pé ó lè tún kúrò so nǹkan tó wà ìyẹ́ pé nǹkan tó jẹ́ arọ́bù kò yẹ kó máa ṣẹlẹ̀ sí Allah subhanahu wa ta'ala so látara pé wọ́n gbà kí ń sọ̀rọ̀ yìí òun náà wá fà lọ síbi Qur'an ṣé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni àbí kó ṣọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àwọn kan ní ókè ọlọ́wọ́n ọba ti lo gbólóhùn kàláàmù fún so a gbà pé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n màlúkún ẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba ni tàbí kò ń ṣe pé ọlọ́wọ́n ọba sọ ọ́ bí harfin wa sautin pẹ̀lú pẹ̀lú ohun àti haraf bí mo ṣe ń sọ̀rọ̀ nísìn à ń gbọ́ ohun mi mo dẹ̀ ń pe àwọn letters jáde sọ ní Quran tabagbà pé kàlámù láì ní ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ṣe bí ọlọ́run ọba ó sọ pẹ̀lú kí ni harfin wa south pẹ̀lú ohun àti letters eléyìí ìsomọ́ nǹkan tó ṣe yí pé kò ṣe é somọ́ ni láì ọ̀rọ̀ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba yóò sọ̀rọ̀ ọlọ́wọ́ba ń sọ̀rọ̀ ọba tí sọ̀rọ̀ bí harfin wa sautin pẹ̀lú ohun àti letters ni anábíwa Muhammad sallallahu alayhi wasallam, sallam ó ní ọlọ́wọ́ba ó sọ̀rọ̀ tó bá di jọ́ngbèlè alkiyama ní sọ̀rọ̀ tó ṣe wípé ẹni tó so ìtàbálẹ̀ tí ń gbọ́ ní ó túmọ̀ sí pé kíni ó túmọ̀ sí pé à ń gbọ́ ohun nìyẹn a lè ń gbọ́ àwọn letters bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó bá anábì musa alayhi salatu wassalam ó bá sọ̀rọ̀ ọlọ́wọ́ bá wa kallama Allahu musa taklima ọlọ́wọ́ bá bá musa alayhi salatu wassalam ó bá a sọ̀rọ̀ ní títí sọ̀rọ̀ bákanáà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní lámà rabbuhu ọlọ́wọ́ bá rẹ̀ wá bá a sọ̀rọ̀ ilé ìtumọ̀ sí pé kí ni subhanahu wa ta'ala ọba tí sọ̀rọ̀ ni ìkánú àwọn tí wọ́n jẹ́ onísọkúsọ tó lọ́lọ́wọ́ bó kìí sọ̀rọ̀ so ó ń bá fa kan ágìm ike wà kálámà láwù Musa teklima pé kò ń ṣe ọlọ́run ọba ló bá Musa sọ̀rọ̀ Musa alayhi salatu salam òun ló bá ọlọ́run ọba sọ̀rọ̀ yìí so nítorí náà wà kálámà láwù Musa teklima kò kí ń ṣe pé ọlọ́run ọba Musa sọ̀rọ̀ àfa ìfúwa lò fún wípé òkè bó ló ṣe fẹ́ ṣe pẹ̀lú àyà ọlọ́run ọba rẹ̀ ní ó bá sọ̀rọ̀ bó ṣe fẹ́ ṣe pẹ̀lú ìyẹn so ipe wà lámà jẹ́ àmúsà lèmi kọtíná wà kàlámà rabbu ìgbà tí anábì musa alayhi salatu wassalam tó débi ààyè tí a ní kó lọ wà kàlámà rabbuhu tí ọlọ́run ọba rẹ̀ wá bá sọ̀rọ̀ so ọlọ́run ọba rẹ̀ rọ́bùhù ọlọ́run ọba rẹ̀ bá sọ̀rọ̀ ó túnmọ̀ sí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí sọ̀rọ̀ ni so eléyìí òfinrinlẹ̀ ìpè ọlọ́run ọba mọ́ sọ̀rọ̀ òfinrinlẹ̀ pé al kalamullah òun ni yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni al ọlọ́run ọba sọ kalẹ̀ fún Jibril alayhi salatu wassalam tó gbọ́ ohun ọlọ́run ọba bẹ́ẹ̀ ni Jibril alayhisalatu salam òun náà ó sọ kalẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wasallam so eléyìí a nǹkan tí kórin lẹ́yìn eléyìí ni Imam Ahmad rahimahullahu ta'ala ni wọ́n sọ fún wa ikú al kalamullah al ọ̀rọ̀ ọlọ́run ọba ni so ẹlòmí lè mọ̀ wo pé kí la fẹ́ benefit ń bí eléyìí tá a fi sọ pé ń ta gbọ́dọ̀ di ọkàn ní ta fẹ́ benefit ń bẹ̀ náà ní wípé àwọn kan jáde ní ẹ̀yìn kó anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n padà ń sọ wípé ọlọ́run ọbọ̀ òkè ń sọ̀rọ̀ so Kùránì tọ́lọ́run wá pè ní kàlámù láì wọ́n ní kò ń ṣe pé ọlọ́run ọba sọ ọ́ tí Jibrilu gbóhùn ọlọ́run ọba kọ́ ẹ̀dọ́ ọlọ́run ọba ní bọ́lọ́run ọba ṣe dá sánmọ̀ tó dálẹ̀ tó dá igi bẹ́ẹ̀ náà ló dá al-Qur'an so kò ń ṣe pé ọlọ́run ọba ń sọ ọ́ pẹ̀lú ohun tí Jibril alayhi salatu wassalam tí ohun gbọ́ torí pé ọlọ́run ọba kì í sọ̀rọ̀ kí ló pàtàkì ọlọ́run ọba kì í sọ̀rọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní tàbá fi lè gbà pọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ni ó túmọ̀ sí pé àwọn nǹkan tí ó jẹ́ àárọ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan tó ń wá tó ń lọ tó ń wá tó ń lọ ó túmọ̀ sí pé kí ni ó ń ṣẹlẹ̀ sí Allah subhanahu tí kò máa ṣẹlẹ̀ sí torí pé òun ló dá gbogbo nǹkan gbogbo eléyìí ájúmẹ́ǹtì tí ó wúlò lásán ni ájúmẹ́ǹtì tí ó wúlò tó bá ti rí tẹ́kì kájú ọ́lẹ̀ fún tẹ́kì sọlọ́wọ́n bá nílé ìgbà kàmíìsì yìí ṣe ikú ń sọ wọ́n sẹ́mi olùdọ̀sír kò sí nǹkan tó dàbí Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ọba àsẹ̀mí ni ọba tí gbọ́rọ̀ albasir ọba tí rí na bóòlù ọlọ́wọ́ bá ṣe ń gbọ́rọ̀ kò sí tó kàn wá pẹ̀lú yẹn bóòlù ó ṣe ń rí na kò sí tó kàn wá pẹ̀lú yẹn torí ẹni fẹ́ sọ bóòlù ọlọ́wọ́ bá ṣe ń gbọ́rọ̀ fún wa bóòlù ló ṣe rí ní ó gbọ́rọ̀ sọ fún wa bóòlù ló ṣe ń bẹ kí ni pàápàá ọlọ́wọ́ ọba Allah ó gbọ́rọ̀ sí sọ fún wa Allah subhanahu wa ta'ala ọba tó ṣe pé ni so ó túmọ̀ sí pé kí ni àwọn ìròyìn ẹ̀ náà àgbà bó ṣe sọ fún eléyìí àdìọ́kàn sí àwọn ìyá aláta ìyẹlẹ́po ìyẹlẹ́wẹ́dú tí wọ́n dìde léyìí yàtọ̀ sẹ́ni tó ṣe wípé ó torí bọ ágúmẹ́ǹtì tó ń pèrè láàfa òun la fi sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé ìkànnú wọn ìgbà tí ó padà àkú ní ṣíwájú kó tó kú ó ń sọ oníwàlá ń sẹ́fì ní àfihàn túlà ọmọrìnà gbogbo táǹpẹ̀ ní ìsáàṣì pàtà láìṣe èyí throughout gbèsè ayé wà á ráǹfà kan bẹ́ sí wá ń jẹ máa fi ìtìlà wà kọlù ó ní gbogbo ń ta kan kó jọ náà yẹn lágbájá sọ kìíní kan sọ àmọ̀dó sọ ààrí kankan ṣàǹfààní níbi nǹkan tó ṣe bàálà ń kó jọ yìí a kàn sọ oríṣiríṣi àwọn ìròyìn ọpọlọ lásán la kó kalẹ̀ là ń kọ volumes ah, ni ó sọ bọ́lọ́lọ́wọ́ bá wà lórí ṣùgbọ́n wọn ní ágímẹ́ǹtì burúkú yìí ọlọ́run ọba kò lè sí lókè torí pé òkè yìí àyè yìí sọ̀rọ̀ wáyé sọpọ́ ọlọ́run ọba ń bẹ lókè ó túmọ̀ sí pé ẹ̀dọ̀ ọlọ́run ọba ó ti ṣe kíni ó ti gbé ọlọ́run ọba nìyẹn kò kí ẹ̀dọ̀ ọlọ́run ọba kó gbé ọlọ́run ọba torí náà ọlọ́run ọba ò sí lókè ẹni wá gbà pé ọlọ́run ọba wà lókè yìí ìròyìn bẹ́ẹ̀ kẹfìrí ni so gbogbo àwọn ágímẹ́ǹtì burúkú eléyìí ló jẹ́ kí àwọn àfẹ́sìn kan dájú lé wọn àwọn àfa ló fi di pé kíni wọ́n ń ṣe ìtààmà sí ìdú ní wọn lórí ààrẹ lórí ó kọtíra àrọ́dù alàjàmíyà wọ̀lzanádìkọ̀ àrọ́dù alàzanádìkọ̀ tí wọ̀lzàmíyà ìfèsì fún àwọn zanádìkọ̀ àwọn tí wọ́n ti kúrò nú ẹ̀sìn látara pé kíni wọ́n ń àwọn nǹkan tó ń bẹ nú ẹ̀sìn wọ̀lzàmíyà àwọn jàmíyà àwọn tán ní orí jambun sofwan so tán bá bèèrè lọ́wọ́ alkur'an bóòlì tí ẹ ti jẹ́ àni alkur'an kalamullah ọ̀rọ̀ lọ́wọ́ bá ní kur'an simple wa in ahadun min al-mushrikina istajarak fa ajiru hatta yasma kalamullah tí kan náà àwọn olùṣẹ́bọ tó bá wá bẹ́ẹ̀ lẹ́ni tó ń wá ìdáàbòbò lọ́dọ̀ rẹ̀ pé kó fi sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fa ajiru ọlọ́run bá ní ìrẹ̀ ànábì fún ní kí ni ìdáàbòbò yẹn gbà sọ́dọ̀ àtàyẹsí máa kalámọ́lá fún opportunity yẹn láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún kó gbọ́ bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ní wa kallama Allahu Musa taklima ọlọ́run ọba ní wa lamma ja'a Musa limiqatina nígbà tí ànábì Musa àìsàlátọ̀ sàlám tó wá síbi àyíká ní kó máa lọ pàkàlámà húúrọ̀ bóhó ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá bá a sọ̀rọ̀ láìwẹ̀ ní àsìkò tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní kí ó wà ní ààyè tó wà láìwẹ̀ ọlọ́mọba wa bá a sọ̀rọ̀ kàlámà hú rọ̀bùhú ọlọ́mọba bá a sọ̀rọ̀ àwọn tá à sọ yìí wọ́n á ní ẹ̀ẹ́ eh, eh, ọlọ́wọ́ kò ń musa gbọ́ ohun rẹ̀ ntí musa gbọ́ ní igi ló gbọ́ torí pé ọlọ́wọ́ ọba òkè ń sọ̀rọ̀ igi ló bá nàbí musa sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni wa kallamahu rabbuhu àwọn ní igi ló bá sọ̀rọ̀ sàmì wọ́n wọ́n oríṣiríṣi tó bá nǹkan wọ̀nyí ìdániláàmú ni bẹ́ẹ̀ ni ìtakò alukur'an òun ni wọn lábí sọ fúnra wa ìkanu wọn ìgbà tí ó tún fáwọn èèyàn ní excuse ó lẹ́yìn tó bá gbà gbogbo àwọn intansọ wọn èyí tó wà lọ bá bá a ṣe ń gba ìpè a excuse ẹ̀ ìpè lay people ni wọ́n sotori náà anabi sọlá tán bá wọn sàábé sọ̀rọ̀ ní dédé ibi tí kéne ibi tọpọlọ wọn mọ ó ní òjé kó gbé gbogbo àwọn ájúmẹ́ǹtì yẹn kalẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan yẹn bó ṣe gbé kalẹ̀ fún ẹ yẹn àwọn sàábé tí a nígbà sọ̀rọ̀ kọjá lẹ́bù yẹn wọ̀n ní gbọ́yé torí pé lépìpù ni àwọn wá ní òkè ṣe lépìpù àwọn náà làwọn tó ṣe fún wọn wá létà tábẹ̀rẹ̀ sí ní kọ gbogbo yánmọ̀yánmọ́ tí tàbá ní ká dúó lórí táwọn ẹni ṣíwájú wá dúó lé lórí rẹ̀ ìpé aslam ó wà síbà fún wa ṣùgbọ́n wọ́n mazhabu al-khalaf àwọn tán wá lẹ́yìn mọ́bẹ̀ àbíkí tí wọ́n a'lamu ahkam òun ló nímọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn jẹ́ nǹkan ẹ̀ dáadáa kí ni nǹkan tó gbà lérò òun náà ni gbogbo àwọn argument pátipàti tí wọ́n ń ṣe yìí so bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní fain aman fain aman ìgbésẹ̀ máa man tún bí fọ́kọ́lẹ̀ ìtàdá o tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ wọn ti mẹ́nà ṣùgbọ́n wọn tó wọ́n lọ tó bá gúrú fa ìnáma òun fi ṣìkọ́ọ̀k wọn ó máa takò tójú dodo ni ọ̀rọ̀ ara wọn gun ò ní yéra wọn tó bá gúrí kúrò bí nǹkan tó ṣe wípé ẹ̀yìn nígbàgbọ́ nú ṣùgbọ́n nígbàgbọ́ báwọn sàábé ṣe nígbàgbọ́ yẹn ìyẹn gangan òun ni tá à ń pè ní ìgbàgbọ́ gidi kábẹ́ ìlọ́wọ́ àyìnàlá bọ́lá ọlọ́wọ́ bá wá kánífi sàmà ọlọ́wọ́ bá ń bẹ lókè gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe bèèrè lọ́wọ́ obìnrin bìnrin tó jẹ́ ẹrú ìpè àyìnàlá bọ́lá ọlọ́wọ́ bá wá àwọn obìnrin yẹn ní fi sàmà ọlọ́wọ́ ń bẹ lókè sọ ẹni tí òun tó bá jẹ́ pé Eh, lára àwọn alùkàlámù ni àwọn tí wọ́n máa ń ájú káàkiri yóò ní ìsìlá kó ní Allah fi kulli makan ọlọ́ọ̀bá mẹ́ gbogbo bí ayé o ń bẹ gbogbo bí kíbi àbí kó ní kí ni Allah laysa fi samai wala fil ardi wala fil amam wala fil wara wala fil yamin wala fi kò sí lọ́tún kò sí lósì

ìbéèrè tánà ń béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè tánà ń béèrè lọ́wọ́ rẹ̀ tí anábì fi tán túlẹ̀ pé mùmínì ni òun làfà kan ó sọ wípé ọ̀rọ̀ yẹn ó rọ́ǹgì ni kò correct ṣùgbọ́n anábì kan gbà á bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ torí pé arábìnrin yẹn ni jahila ni aláìmọ̀kan yìí sọ̀tánì sọ̀lá àtàǹbá fi lè sọ a kò rí bẹ́ẹ̀ nǹkan yóò níye so ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ní táwọn gbé dání yìí kò kì í ṣe àdìọ́kàn àwọn léèpìpù àwọn léèpìpù ò lè gbá wọn yé so túmọ̀ sí pé àwọn nìkan làwọn ní irú nǹkan yìí ló jẹ́ pé wọ́n á láwọn léèpìpù ń gbà míì tó bá ṣe yí pé àwọn òròyìn tá ń sọ yìí tó bá fi rinlẹ̀ tí ó bá kí ń ṣe pé kí ni léèpìpù ni wọ́n ní ẹ̀ka kí kéfèé ni ṣùgbọ́n wọ́n ní ah, excuse wọn torí pé lay people ni wọ́n kí yẹn gbà pé Ọlọ́run bá ń bẹ lókè wọ́n ní kúfùrù ni nítorí gbéyàn kúrò ní Islam ni kí yẹn gbà pé Ọlọ́run bá ó ń sọ̀rọ̀ wọ́n ní kúfùrù yìí àbí kí gbà pé Ọlọ́run subhanahu wa ta'ala ọba aláàánú Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n dífẹ́ǹdì Allah subhanahu wa ta'ala òun náà fi kó sí gbogbo àwọn yamayama tán kó sí so imam ahmad rahimahullahu ta'ala ó ní alkùrán lè sàdù makulu kò ń ṣẹ̀dọ̀ ọlọ́run ọba alkùrán yàtọ̀ sí sánmà alkùrán yàtọ̀ sílẹ̀ ilẹ̀ sánmà òṣùpá ìràwọ̀ ẹ̀dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀ ṣùgbọ́n alkùrán kalámùlà ọ̀rọ̀ ọlọ́run ọba ní ṣe yí pé ọlọ́run ọba sọ kalẹ̀ bí harfin wa sautin

mahalul hawadis tó ń ṣe mahalul hawadis ní àti ọ̀rọ̀ gbogbo yìí so bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ tó pọ̀ ní ọlọ́wọ́ bó máa sọ nígbà tó bá wá àti sọ so eléyìí jẹ́ nǹkan tí orin ilẹ̀ so imam ahmad rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí wọ́n ní فإن كلام الله ليس ببائن منه ọ̀rọ̀lọ́wọ́ ọba kò ń ṣe nǹkan tí ó ń ṣara ọlọ́wọ́ ọba that is part and parcel ọlọ́wọ́ ọba ní wàlé ìsẹ̀mí hù ṣe ìhún makhlúkọ kò sí nǹkan kanú alkùnrin tó jẹ́ dàmbẹ́ kò sí nǹkan ká tó jẹ́ ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ọlọ́wọ́ so àwọn míì wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n tó yí ó kọ̀rẹ́kì ó ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni ó ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọba sọ àwọn kan bẹ tí wọ́n ń pè ní làbíyà àwọn eléyìí làwọn tó ṣe wípé wọ́n fẹ́ sọ pé àkùrọ̀ á ní ẹ̀dọ̀ ọlọ́run ọba yìí ṣùgbọ́n wá sáfá bẹ́ gbólóhùn pé láwí bilkùránì makhluk láwí bilkùránì makhluk kí ni ìtumọ̀ eléyìí ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ àkọ́kọ́ òun ni pé ohun mi ohun mi kíka alkùránì mo ṣe ń ka alkùránì ọ̀dọ̀ ọlọ́run ọba ni ìyẹn correct torí pé ọlọ́run ọba ni wallahu khalaqakum wà máa tààmà lónà ọlọ́run ọba ló dá yí òun dẹ̀ ló dá ń tẹ́ ń ṣe ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí ohun mi ọlọ́run ọba ló dá òun ló dá mi òun ló dá ìrìnà mi òun ló dá ìgbọ́rọ̀ mi wallahu khalaqakum ọlọ́run ọba ló dá yín wa ma ta'malun àti gbogbo nǹkan ṣe náà máa sọ wípé الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين kí mo ṣe yẹn mo ka alukur'an ṣé alukur'an tí mo kà yẹn kẹdọ ọlọ́wọ́ bá ní alukur'an alukur'an kalamullah tí wọ́n ń tẹ̀lé bí ká ẹ̀dọ̀ ọlọ́wọ́ bá ní. so náwá ní lábí bí alukur'an makhluk ó ní ìtumọ̀ méjì ìtumọ̀ kan òun ni wípé alukur'an tí mo ń kà ntí mò ń kà ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ìtumọ̀ kejì òun ni pé lábùkù kọ́ránì makhluq ohun mi bí mo ṣe ń kà ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ìkan kọ̀rẹ́tì kejì rọ́ǹg kọ́ránì tí mò ń kà ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ìyẹn la sọ wípé ó rọ́ǹg lábùkù kọ́ránì makhluq ohun mi bí mo ṣe ń kà ẹ̀dọ̀ ọlọ́run ọba ni ìyẹn kọ̀rẹ́tì àwọn kan nínú àwọn tàpè ní alùkàlámù yìí àwọn tó ṣe rí fọ́nkà mọ́ ájú lásán ni àwọn ní òkè ẹni ká mọ́ sọ pé alkùnrin makhlúkù ni àwọ̀ ọgbọ́n mi tààdà òní pé a mọ̀ sọ pé láwùzí alkùnrin makhlúkù èyí ń ẹ̀ nílé takò ẹ máa rò pé nǹkan tá à ń sọ òun ni pé bá a ti ń ka alkùnrin àti ohun wa tá a fi ń ka alkùnrin ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ń sọ ẹ̀ nílé takò wa náà ṣùgbọ́n nǹkan tá a gbà lérò òun náà ní wípé kí ni alukur'ani gangan fúnra ẹ̀ ní ẹ̀dọ́ ọlọ́run ọba ní kò ń ṣọ̀rọ̀ ọlọ́run ọba alimam ahmad rahimahullahu ta'ala wọ́n ṣe kí ni wọ́n gẹ́ẹ̀tì àwọn tó ń sọ ọ̀rọ̀ yìí sọlọ́bí pé wọ́n pè yàn ní alkarabisi hussein alkarabisi Imam Ahmad ti gẹ́ẹ̀tì ẹ̀ sotori náà wọ́n ọkọ̀ wọ́n àwọn èèyàn gẹ́ẹ̀tì ẹ̀ ikẹ́ ẹni yẹn wọ́n gbàtàjẹ́ pẹ̀lú ẹ̀ in tó ń sọ náà ni pé al-Qur'an makhluq ikẹ́ ẹ̀dá ni al-Qur'an kò kí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ sọ̀rọ̀ al-Qur'an ń so ọ̀tọ̀ ni nǹkan tí ó gbà lóró pẹ̀lú ẹ so àwọn eléyìí wọ́n ń pè ní alaviyya àwọn tó ṣe wípé wọ́n fẹ́ sọ pé Qur'an makhluq ṣùgbọ́n àwọn ń sá fún àwọn àáfàá yẹn ẹ̀rù ń bà wọ́n wọ́n ń lo nǹkan míì láti lè fi represent ẹ̀ ní nǹkan tó ṣe kó lè ní ìtumọ̀ méjì so ló jẹ́ pé àwọn àáfàá máa wọ́n wa ìlú nǹkan táwọn oníbíbíà tó ṣe yí kan máa ń sá sábẹ́ rẹ̀ ìtàn ilẹ̀ ní túmọ̀ tó dáa túmọ̀ lọ́wọ́ ti pé nǹkan ìwó kọ́mọ̀ pẹ̀lú àwọn oníbíbíà àwọn tó wà máa ń ṣe kéèyàn àgọ́ ìdí ẹ̀ tí ó bá ti ń ṣe nǹkan tẹ́sìn kú pa wá láṣẹ lọ́lọ́wọ́ bá fi sọ fáwọn sàábà ìpé kìíní látàkùnú rọ̀ìnà ẹ má ni wípé that is consider me, observe me ìtumọ̀ rẹ̀ ni ṣùgbọ́n kí ní ẹ tí àyàwó bí bá sọ pé rọ ni pé kí ní tí àyàwó bá sọ so àwọn Yahudi tó má gbọ́ ọ̀gá Ànábì sallallahu alaihi wasallam kọjá wọ́n ni Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ẹni tó jẹ́ lárúbáwá yìí òun pé ipe nǹkan tán sọ́bá náà ni pé consider wa ọlọ́run wa sọ fáwọn mùsùlùmí látọkúrú rọ̀ìnà ẹ̀yẹ mọ́tò pé rọ̀ìnà àwọn tán sọ ọ̀tọ̀ ní tán gbà lérò pẹ̀lú ọ̀tọ̀ ní tán yìí tún sí ṣòlò jẹ́ pé nǹkan míì gidi ayàgò fáwọn nǹkan yẹn tí nǹkan bá ti di di ṣe àárò àwọn oníbíbíà àbí ṣe àárò àwọn kèfèrí àwọn kèfèrí náà tọ́wà máa ń dá máa ń ṣe nǹkan báyìí mùsùlùmí máa ń yẹra fún nǹkan yẹn ni mùsùlùmí ò ṣe kí ni kò ní lorú àwọn nǹkan bẹ́ẹ̀ torí pé táwọn èèyàn bá ń rí wọn ó rò pé ara wọn náà ni wọn ó rò pé ara wọn ni ló fi jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bá ní anything tó ní ṣe pẹ̀lú solid òun náà làgbélébù bí a ṣe nkẹ́kọ́ wá ní fọ́ọ̀mù bí àgbélébù nínú anẹ́sọ̀lá asálám yóò nìkan mú kúrò nílé lẹ́sẹ̀kẹsẹ̀ ilé náà máa sọ ni ìkanáà àwọn afẹ́ àwọn mọ́tò bí Chevrolet tó ní kìíní spain bí àgbélébù báyìí ìyẹ̀kan ah, wọ́n pàkíyèsí ìgbà tó ti ní nǹkan tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn èèyàn kan ẹ̀yọ́ kúrò mẹ́ so bó o wá ní ẹni tó sọ pé tí yóò sọ pé lábùsílì kùránì màkúlókù ṣùgbọ́n tó gbà lérò pẹ̀lú ẹ̀ aburú ni torí ọ̀hún táwọn àfa àti mọ̀tẹ́lẹ̀ ẹni tó wọ gbà lérò aburú pẹ̀lú rẹ̀ tó bá sọ wọn ní kò náà jìnà sí i ilé ìlú jẹ́ pé àwọn àfa àwọn lè má gbogbo ẹni tó wá sọ pé lágbègbè Kùránì mọ̀kúlù lágbègbè Kùránì mọ̀kúlù ní àsìkò àwọn Imam Ahmad rahimahullah ta'ala so débi pé àwọn kan ń gbà tán wò pé lábìlì Qur'an makhluk àwọn kan lò àwọn kan ọ̀rọ̀ pé al-Qur'an makhluk àwọn nínú àwọn níta wa kúfù lórí ẹ̀ àwọn olùsọ pé ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ní Qur'an kò ń ṣe ẹ̀dọ́ ọlọ́wọ́ bá àwọn níta wa kúfù mama ahmadu ní pé irú masala ikọ́ náà níta wa kúfù lórí alukur'an ní ọ̀rọ̀ ọlọ́run ọba ní ọlọ́run ọba sọ ọ́ jìbìrìlù gbóhùn rẹ̀ ó mú muhammad sallallahu alaihi wasallam kí wọ́n tó gbére ní mùsùlùmí wá ní ò lè sọ bí alukur'an bí ẹ̀dọ̀ ọlọ́run ọba ní àbọ̀rọ̀ ọlọ́run ọba mọ́mọ́ ahmed rahimahullahu ta'ala ó ní ẹtí tí wọ́n bá kàn náà ẹni tó bá lóhùn ò lè sọ ṣé pé ẹ̀dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ní kò sí dáòtù ń bẹ́ fa inna kalama Allahi laysa bi ba'inin minhu alkùrán ni kò ń ṣe nǹkan tó wà separate ipọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ kò ń ṣe nǹkan tó wà separate from ọlọ́wọ́ bá láti wá sọ ipé kìíní kalamu nasrani ọlọ́wọ́ bá òun ro nǹkan yẹ tó ń gbà tó wá ro nǹkan yẹ ibi ìgìnà ti wá gbọ́ ohun yẹ ìdí ló wá sọ láti sọ pé kí ni ọlọ́wọ́ bò kìí sọ̀rọ̀ ó mú ìsọtọ́lọ́ wọn bá ń ro nǹkan yẹn gan fúnra ẹ̀ iṣẹ́ ń sá fúnra ẹ̀ fún kó sí yẹn tẹ́bàtí lọ́rọ̀ wọn bá ń ro nǹkan ó túnbọ̀ sí kó ti di àyè fún nǹkan náà nìyẹn lọ́lọ́ tó ta fún yàn òní lórí tí ọlọ́wọ́n bá ti Muhammad sallallahu alaihi wasallam ti òfúwálé lórí sọ ní wà lẹ́sẹ̀ mi kù so ọ̀rọ̀ ọlọ́wọ́n bá pátápá ọlọ́mọba subhanahu wa ta'ala ni so àwọn tí wọ́n láwọn ní tàwákù àlefò bí ọ̀rọ̀ ọlọ́mọba bí ẹ̀dá ọlọ́mọba ni àbí kò ń ṣe ẹ̀dá ọlọ́mọba so mama ahmadu ni ẹ̀tí tí wọ́n bá kan náà ẹni tó sọ wípé lábúlù kan náà kùlùkì wípé tó ń sábà bẹ gbólóhùn láti lè sọ pé Qur'an ẹ̀dá ọlọ́mọba ni ẹ̀tí tí wọ́n bá kan so al-Qur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́mọba ni Qur'an wa laysa bi kò ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run kò ń ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ni kò ń ṣe nǹkan tó tako etí kò ń ṣe nǹkan tí ó strange kálọ́lọ́run ọba ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ike mahalul hawadis ó túmọ̀ sí pé ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sọ́lọ́run ọba gbogbo yẹn pàǹtí ọ̀rọ̀ ni ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ a sọ̀rọ̀ ńgbà tó wá wù ú kò dẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí ó bá ṣe kíni ni wọ́n wọ́n ti kọ́ philosophy sọpọlọ wọ́n ti dàrú àbáwá ń kí wa ń lọ ó ní wa ìyáka òmùnà àbọ́ràtà man fi ó ní ìwọ̀ wa ṣọ́ra àwọn tán lọ gbé àwọn àdádálẹ̀ Quran makhluk lẹ́sẹ̀ makhluk lafzul Quran makhluk munita wakuf mamu ni má bẹni bọ́dì dìbéètì nù wọn má bẹni bọ́dì dìbéètì nù wọn man qala bil lafzi wa فقال لا أدري مخلوق أو ليس مخلوق أنت واسو لفظ لترشل لي أبوني توقفني so tó lọ pé mi lè sọ bí á ẹ̀dọ́ ọlọ́run bá ní kùránì àbí kò ń ṣe ẹ̀dọ́ ọlọ́run bá wa innama huwa kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n ni fa'adha sahibu bid'atin mithlu man qala huwa makhluq wa innama huwa kalamullah laysa bi makhluq wọ́n lẹ́yìn tó sọ yí pé al-Qur'an kalamullah ni ṣùgbọ́n gbólóhùn màfúlùkù bó ń ṣe màfúlùkù yẹn èmi ò lè sọ̀rọ̀ ń pa yẹn ṣe pé màfúlùkù ni bó ṣe màfúlùkù torí pé táwọn ọmọ alukur'an àmọ́ pé kàlámù láyé ọlọ́run kò ṣe bí lóòótọ́ sọ pé kàlámù láyé ṣé ẹ̀dọ́ ọlọ́run wá ní àbí kó ń ṣe ẹ̀dọ́ ọlọ́run wá ni ò lè sọ̀rọ̀ ń pa yẹn imam ahmad rahimahullah ta'ala wọn ní kò sí yàtọ̀ láàrin wọn àti tẹni tó ń sọ pé kí ni màfúlùkù ni torí pé kí ni alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba sọ ọlọ́run ọba ń sọ̀rọ̀ alukur'an mẹ́rin ọlọ́run ọba sọ ni Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n ní kẹ́tì tí wọ́n bá kẹ́nà àti ń dúó lórí pé mi mọ̀ bóyá ẹ̀dọ́ ọlọ́run ọba ni àbí kò ń ṣẹ̀dá ọlọ́run ọba ní ilé sọ fún o gbọ́dọ̀ lè sọ ní pípé kò ń ṣe ẹ̀dọ́ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó gbọ́dọ̀ sọ torí pé àwọn tí wọ́n ń sọ pé dẹ ọlọ́run ni ìtàn dolóró ni pé ọlọ́run ọba kì í sọ̀rọ̀ so ìpè Kùránì ní kàlámù ìtumọ̀ rẹ̀ ni pé kí ni wọ́n gbà pé ọlọ́run ọba kò sọ̀rọ̀ so kí wá ní kàkàlámù ńlá wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn interpretation tó ṣe pé ó tako èntí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam kò fi kọ́ àwọn sahaba àwọn kan wọ̀nyí ó pàtàkì ká mọ̀ ọ́ lóní súnnà irú ròrí burúkú yìí náà ló bẹ lórí tiẹ̀ náà ìjọ tẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀mọ̀ pé kí ni lẹ́ẹ̀mọ̀ pé mú sọkúsọ ìlú ń bẹ ní orí ti ẹ̀ náà so torí ẹ̀ èyí ó mọ̀ sọ̀rọ̀ àwọn nǹkan báyìí fún àwọn èèyàn torí pé àwọn kan ti gbégbékúgbé kalẹ̀ lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ pé ṣe Qur'an makuluku ni kò ṣe makuluku ni kò sí nǹkan tó jọ torí táwọn èèyàn gbégbékúgbé kalẹ̀ ṣùgbọ́n al-Qur'an ni makuluku laysa bi al-Qur'an laysa bi

tí ó lọ kó sí ọwọ́ ọrọ̀ àwọn èèyàn tán sọ̀rọ̀ nǹkan báyìí àwọn ọ̀dẹ̀ mọ́ sọ mú rẹ̀ ní kíni alùsùnà làwọn wọ́n àti tán sọ ọ̀rọ̀ àwọn oníbídíà ni nígbà tán sọ ọrùn kan báyìí tí ń so a ní láti ṣe kíni láti ṣe àlàyé so that ìjọ kí yẹn bá mọ̀ àbúlọ́pàdé rẹ̀ lókè ah, àṣírí tí àwọn tán sọ Muhammad sallallahu alayhi wa sallam so ní ṣókí alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni kí ló fa tàbí sọ bọ́rọ̀ ọlọ́wọ́n ọba ni kò ń ṣẹ̀dọ̀ ọlọ́wọ́n ọba òní pa àwọn kan gbà pọ̀ ọlọ́wọ́n ọba kì í sọ̀rọ̀ ó dẹ̀ pé kur'an ní kalamullah so wọ́n ní kò ṣe pọ́ ọlọ́wọ́n ọba sọ ọlọ́wọ́n ọba dá sára igi àbí kankan àbí ó dá sára jibril jibril òun ló wá lọ muhammad sallallahu alayhi wa sallam kò ń ṣe pé wa sautin pẹ̀lú ohun àti àti arafi letters bẹ́ẹ̀ ni kò sí ìfẹ́ tó takò pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ bí harfin wa sautin Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó tó wá jọ́ ń gbé ní alkiyama ọlọ́run ọba yóò bá ẹni kọ̀ọ̀kan wá sọ̀rọ̀ laysa bainahu wa baina Allahi turjuman kò ní sí ntapítà láàrin wa àti ọlọ́run ọba kò ọlọ́wọ́n bó bá wa sọ̀rọ̀ tó ṣe pé kí ni ẹni tó jìnà yóò máa gbọ́ bẹni tí ó súnmọ́ ṣe ń gbọ́ so kí lèyàn gbọ́ ohun náà ni ó gbọ́ so ohun tàwa ni ó gbọ́ tí ohun dí ni ohun ẹyẹ ni anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n ọba yóò sọ̀rọ̀ sèṣọ́pọ́lọ́wọ́n bó kì ń sọ̀rọ̀ yẹn àbíká ní nǹkan mi ló máa sọ̀rọ̀ kò ń ṣọlọ́wọ́n ọba eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹni tó wá bilẹ̀ níwájú ọkàn bẹ́ẹ̀ àwọn àfáà ní kéfìrí ni ẹni tó bá nínú ilé sọ bóyá alukur'an ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ní àbí kò ń ṣe ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ní àwọn ní kéfìrí ni ìwé èèyàn bẹ́ẹ̀ náà ẹni tó sọ ipé láàzú bí kur'an makulu kò ṣe pé nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni táwọn yẹn gbà lérò pẹ̀lú ẹ̀ kéfìrí ni òun náà tí ò bá gbà lérò ni táwọn yẹn gbà lérò pẹ̀lú ẹ̀ oníbidíà kàn án kí lè pàtàkì pẹ̀lú oníbídíà òun ni wípé kò yẹ kó mọ lóru gbólóhùn yẹn torí bó ti di gbólóhùn tí àwọn oníbídíà tí wọ́n ń sásábẹ́ àwọn tí àwọn afá pé ń kí fèrí ń tán sásábẹ́ rẹ̀ lòun náà lọ ń lò tó yẹ kó avoid ẹ̀ ni ìwà máa ń lò continuously ó túmọ̀ sí pé òun náà ní oníbídíà ni kódà kó sọ pé òun ò gbà lérò pẹ̀lú irú nǹkan báyìí so eléyìí jẹ́ pọ́ǹtì tí ó pàtàkì tó yẹ kí a mọ̀